الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أكين كابسي أوريتو إيتو وهدي النبي إيمان النبي أدكي oníkálukú wa kú òǹgbẹ ọlọ́run ba lèkẹ́ ọlá yóò gbà ní ìjọsìn fún wa ẹnu ọba yìí tí ó kù gẹ́gẹ́ bí ìṣe wa àwọn baba fadilatul mudir asheikh ibrahim bin salih ọ̀gánijá wọ́n ti wà ní ìjókòó báyìí láti máa bá wa tẹ̀síwájú lórí àkọlé tí wọ́n ti ń bá lọ tẹ́lẹ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ nípa ilé ìkẹyìn ọ̀rọ̀ nípa àlìjọ́nà òun ni wọ́n ti mú ẹnu bà ní àná yìí wọ́n bá wa tẹ̀síwájú falyatafaddal sheikh mashkura. alhamdulilayi lewahidil kohar. ثم الصلاة والسلام على نبي رحمة محمد بن عبد الله وعلى آله وصحابه وعلينا أجمعين وكن فولون وبا وبالكولا ọba tí ó tún sọ́wà di dédé àkókò yìí àbí ọlọ́run ọba náà kó sàlékún oríire wa kó sàlékún ìmọ̀nà wa ogun tá ń bi lọ́dọ̀ rẹ̀ kọ́lọ́run bá subhanahu wa ta'ala kó má sàṣe fún wa kó jogun ìkìláàsù fún wa nínú àwọn iṣẹ́ ìjọsìn wa ọ̀rọ̀ nípa àlìjánà òun náà ni à ń sọ bọ̀ wá látànà à ń sọ nípa ìròyìn rẹ̀ fún wa a dẹ̀ ti sọ fún wa pé ìdí tá a fi ń sọ nípa rẹ̀ òun náà ni ìdí tọ́lọ́wọ́n bá aláàánà torí ẹ̀ sọ fún wa nípa pé a bá mọ àwọn oore bàtàbàǹtà tí ń retí wa lọ́dọ̀ ọlọ́run àwa náà lè mọ bó o láṣepalẹ̀ mọ́kalẹ̀ fún àwọn oore yìí tí ó lè jẹ́ tiwa ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí máa ń lọlé kéwù àbí tí ń lọlé ìwé wọ́n bá ti mọ̀ pé oríire tí ń mẹ́mí káwọn páàsì ẹ̀gzáàmù àwọn eléyìí eléyìí ni yóò mọ̀ mú wọn dààmú lọ́tún lọ́sì lérí bí òun ni wọ́n ṣe lè láǹfààní sí àwọn oríire tí ń bẹ lẹ́yìn ìgbà táwọn bá páàsì yìí bẹ́ẹ̀ ni lọ́wọ́n bá subhanahu wa ta'ala ọmọ ròyìn àlìjánà fún wa kíni àtìyín náà ká bá a sáré tètè kálíbà ní jẹ́ kanú àwọn tí orí èèyàn jẹ́ tiwa kọ́lọ́mbà aláàkójọ́ jẹ́ tiwa yóò sì sọ̀rọ̀ ọ̀nà fún wa ká lè sáré tètè ká jìnà sí àwọn iṣẹ́ tí ó gbé wa wọnú ná. ẹ̀rí àlìjánà tí a sọ fún wa tá a bá gbàgbé aṣọ lánàá níbi tí àlìjánà ń bẹ̀. àlìjánà yìí náà nì àyè kan tó tóbi ni tó ti pé ta bá rọ gbogbo àwọn tí ń bẹ láyé yìí látijọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ títí di ìbátálìkẹ́ àmọ́ fi tí ó fi parí àbí tálíkì àmú fi dé gbogbo wọn náà ni wọ́n gba inú ilé yìí bó ti ẹ̀já sí pé ní bọ́lọ̀n ṣe pèsè rẹ̀ kalẹ̀ tó náà nì àwọn èèyàn díẹ̀ náà ni wọ́n wọ bẹ́ẹ̀ àwọn èèyàn díẹ̀ náà ni wọ́n wọ bẹ́ẹ̀ kì í sáwọn èèyàn tí ó pọ̀ lọ́pọ̀lọ́gọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ń bá aláàṣẹ jẹ́ kó yé wa ìwọ́ lè mọ wá wò pé àwọn èèyàn díẹ̀ ni ọwọ́ bẹ́ẹ̀ nìkan ṣe ń sọ ń jò ní ọ ní àwọn díẹ̀ ni ọwọ́ nínú àwọn seventy one ní àwọn àwọn seventy three ẹnìkan ní ọwọ nu àwọn ìjọ kan ní ọwọ́ nu wọn ẹ̀yin tẹ́wàá wà ń bẹ̀ ẹ̀yin alùsùn lẹ́yìn nìkan lọ fẹ́ kóra yín bẹ̀ ẹ wàá rí joro nínú rẹ̀ ah, wọ́n mà á lè joro ń torí pé odidi ẹnìkan gan ni ń gbé odidi ilé ńlá ńlá tí ó sì mọ jọlá fún ń bẹ̀ ilé tó ṣe pé tàbá dé nínú àwọn àdúgbò àdúgbò táwọn tálíkà sí èèyàn tí ọmọ lè òun nìkan ó sì ṣe kí ni ọmọ ní òun nìkan ọmọ ń alijanna ò tóbi gan ò tóbi gan nínú káfíń mọ títóbi rẹ̀ ẹja sọ díẹ̀ fún wa nínú lẹ́kùn rẹ̀ ojú ọ̀nà táwọn èèyàn gbà wọlé bí ó ṣe tó ká lè mọ̀ pé títóbi yìí kìí ṣe nǹkan tí ọmọ níwọ̀n bá nǹkan tó pọ̀ ni kọ́lọ́mù bá alákọ̀jẹ́ mi àtìyàn jẹ́ kan nínú wọn. sáàtò àbíwá abèlè jánà ń bẹ nínú àdéṣe àbí òrèrò àbí òrèrò ẹni kan wọ́n gbé ẹran wá sí fún òjíṣẹ́ ọlọ́run anabi jẹran àwọn sábà ń sọ̀rọ̀ wọn sọ àwọn kan lóríṣiríṣi wọn á bọ̀rọ̀ débi kan anabi wa ni wàlẹ́dì nafsu muhammad bèyàdì ó ní òun fi ẹni tí ẹ̀mí òun muhammad bẹ lọ́wọ́ rẹ̀ òun fi búra. ìnàmà bẹ́yìnà alimisọ̀rọ̀ àyìní mímọ̀ sọ̀rí ìlìjànà. ń bẹ láàrin apá kínní àtàpá kejì ilẹ̀kùn àlìjánà nínú àwọn ilẹ̀kùn àlìjánà oríṣiríṣi tó wà lákàmà bẹ́yìnà maka wàhájàre ó dà gẹ́gẹ́ bí ààyè tó wà láàrin fífẹ̀ tó wà láàrin maka àti ìlú kan tá à ń pè ní hajar ti ń bẹ lílu bahrain ó dà bẹ́ẹ̀ ni àwòkàmà bẹ́yìnà maka wà bá sọ̀rọ̀ àbí ká sọ pé fífẹ̀ ti ń bẹ láàrin ìlú maka sí ìlú basirọ gbọ́n náà la mọ bí àwọn ìlú yìí náà bí wọ́n ṣe jìnnà sí. Si ara wọn tó ó túmọ̀ sí pé tílẹ̀kùn àlìjánà bá fi lè fẹ̀ tó báyìí lẹ́kùn kánú nínú àwọn lẹ́kùn àlìjánà o gbogbo aná sì mọ̀ pé lẹ́kùn àlìjánà ní tó ṣe kíni ni ìtọ́pọ̀ ni lẹ́kùn ọgbà wà àlìjánà kìí ṣe ẹyọ kìí ṣe méjì kìí ṣe mẹ́ta lóríṣiríṣi ni gẹ́gẹ́ ilé kan ni tó tóbi tó ṣe pé gbogbo ẹni tọ́lọ̀ ń bá rọ́ síbẹ̀ ni yọ gbà wọ́n yọ gbà wọ́n kọ́lọ́mbà aláàkọ́jẹ́mi náà wà náà àwa tí a wọ̀ bẹ̀ a sì ní í joro àwa tá a bá wà bẹ́ẹ̀ ìgbádùn ọ̀la ni ó tún máa jẹ́ fún wa ní inú ọbẹ̀ kọ́lọ́n kó sèmi àti yín nìkan nínú wọn. nítorí bẹ nínú hadith nípa pé zokera lana anamabẹ́yìn misrọ̀ àìní mímọ̀ sọ̀rọ̀ àyè lè jẹ́ ńná ìkan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn sàhábà ló ń sọ̀rọ̀ yìí ó ní wọ́n sọ fáwọn pé nínú ìtí ń bẹ láàrin apá kínní àtàpá kejì lẹ̀kùn àlìjánná nínú àwọn lẹ̀kùn àlìjánná kọ̀ọ̀kan ó dà gẹ́gẹ́ bí ìrìn téyìn orin ni musiratu arba'in nasana ìrìn téyìn orin ní ìrìn tí ò ní ma ní ogójì ọdún ìyẹn ni pé forty years ìyẹn ọmọ rìn lẹ̀kùn kan sí kan kò sì ní sí rìn tán kìtún wá sí ìrìn ẹsẹ̀ lásán ìrìn rànkúnmí ni làásán màmá mi ṣàpèjúwe irú nǹkan báyìí lọ́dọ̀ àwọn àfa ìyẹn ò ní rànkúnmí rànkúnmí sì ní nínú àwọn nǹkan ọ̀gùn tó lè sáré dáadáa tó lè sáré dáadáa yàní rànkúnmí jẹ́ kan nínú ẹ̀ a mọ̀ rìnrìn forty days láàrin ahọ́n ilẹ̀kùn kan sí kejì àní tí ń rìn tán anabiwa muhammad sallallahu alayhi wa sallam oníwàlàyà àti yanna aleyha mun

anabi ní ọjọ́ kan bẹ tí ìṣẹ̀lẹ̀ yọ wá ṣẹlẹ̀ à ó túmọ̀ sí pé bó ṣe pọ̀ tó yìí náà bílẹ̀ kùn yìí bí bẹ́ẹ̀ ṣe fẹ̀ tó yìí náà nì àwọn yòó tó ṣe kẹ́ni wọ́n tó pọ̀ tí wọ́n tó gba abẹ̀ wọlé tí wọ́n máa rọ́ọ̀ṣì wọlé lọ́jọ́ náà lọ́hùn àkọlọ́mọba aláàkọ́jẹ́mi àti yẹn náà wà nínú nínú wọn. nínú àwọn ìròyìn tá a fẹ́ sọ nínú ìròyìn àlìjánà òun ni pé sifato ardẹ̀lìjánà wọ́bìnà ìhà a fẹ́ sọ nípa pé ìròyìn ilẹ̀ àlìjánà àti bí ìta fi kọ́ inú àlìjánná arògiri ibẹ̀ gbogbo àná la ní àwọn ìròyìn inú ilé wa ẹlòmíràn bá ròyìn ilé rẹ̀ wọ́n ní táìsì lọ́lẹ̀ mú gbogbo ẹ̀ kíní kan lọ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ àtẹ ah, bá dé bẹ́ẹ̀ bá rí tán fi kọ́ra léyìn ẹ̀ bá rọ́dà tán fi kún lásán so àwọn nǹkan yẹn náà ni a máa fi mọ pàtàkì bí ilé bá ṣe dáa tó ni bó ìṣe rẹwà tó ni bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá àlá ó fẹ́ ká mọ̀ pálíkì àmọ́ rẹwà ju ayé lọ ó sì sọ bí ara ògiri rẹ̀ ṣe rí àti ilẹ̀ẹ́lẹ̀ rẹ̀ bí ó ṣe rí. ń bẹ nínú hadith èyí tí ń bẹ ní sahih bukhari àti muslim tí àfáàwa anasọmọ maliki tọgbà wá. ó nígbà tí wọ́n mú anabiwa muhammad ṣe ìrìn àjò alimiraj lọ sí ilẹ̀ sánmà lọ sí sánmà lókè. ثم انطلق حتى أتى بي ثم انطلق حتى أتى بي السدرة المنتهى anabiwa muhammad sallallahu alaihi wa sallam onílé ìgbà yìí jìbìrì ló bẹ̀rẹ̀ sínú kọ̀ntínú ìrìn àjò rẹ̀ nígbà tó dé sánmà ẹlẹ́ẹ̀keje ó tún wá ń kọ̀ntínú ìrìn àjò rẹ̀ pẹ̀lú òun tó fi wá dé ààyè kan tá a pè ní sidrotile muntaha níbi tí yìí tá a pè ní igi láńlá yìí tí anábìwá muhammad sọ̀rọ̀lá àlùwàsálà ó nígbà táwọn débi igi ńláńlá yìí àyè ibi tó jẹ́ pé gbogbo ẹni tí máa ń bọ̀ láti ilẹ̀ wọn ò lè lọ́bọ̀ míì mọ́ tayọ bẹ̀ ẹni tí bá ṣe ẹni tí bá ṣe ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba lókè lókè lọ́hùn-ún eré igi yìí náà ni wàá drop sí ó ní oríṣiríṣi àwọn àwọ̀ àwọn kọ́lọ̀ oríṣiríṣi ló bo igi yìí ló bò dáru òun ọ̀ mọ báwọn kọ́lọ̀ yẹn bó ṣe tó báwọn kọ́lọ̀ yẹn bó ṣe tó òun ọ̀mọ́ òun ọ̀mọ́ báwọn kọ́lọ̀ yẹn bó ṣe tó anábìwá muhammad sallallahu alayhi wa sallam ní sọ báyìí òní fún ma òdìkẹ́lẹ̀ tó lè jáná oníwẹ̀sẹ̀ wa mú wà lè jáná ẹ tó rí pé láàyè yìí náà ni a pé sámà ni àlìjáná ń bẹ torí pé sámà ni zidiratul munta ha ń bẹ bẹ̀ náà sì ni wọ́n mú anábìwá muhammad gùn lọ látàyè yìí òní fáyidà fíha bí dùlù olóyè ó ní nígbà tóun máa wọnú àlìjáná ni òun rí pé àwọn ará ògiri bẹ́ẹ̀ àwọn aró ògiri ibẹ̀ tí wọ́n ga níwọ̀n bá oníhùn rí i pé àlóòlò ni wọ́n fi ṣe kínni ni wọ́n fi síbẹ̀ ni wọ́n fi gbà á ni wọ́n fi kọ́ ọ lọ ni wọ́n fi dírẹ́sì rẹ̀ lọ wàyídà tòrọ́ buha mo rí i pé yẹ̀pẹ̀ ti ń bẹ nínú àlìjánà yìí alimisiki ni ẹ̀rí nínú àwọn tòràrí tó lóorùn jù lọ́fíńdà tó lóorùn jù òun náà ni lọ́fíńdà àlèmísìkì àdéṣeyìn bẹ́ẹ̀ ni buhari àti muslim léyìí tí ọ dájú. bákan náà nínú àdéṣe tí àbáwa àbó òrẹ́ra gbà wá gẹ́gẹ́ bí àlè ìmáàmù àtẹ̀rẹ̀mẹ́sì àti dàrúmi tí wọ́n ti gbà wá nínú tíra wọn tí àdéṣe náà sì ní ti ọlálàáfíà gẹ́gẹ́ bí àwọn afáàládìí ṣe sọ. àbó òrẹ́ra sọ pé kọ́ọ̀lá kólìnà yá rọ̀ṣọ́lọ́lọ́ ó láwọn sọ pé èrè òjú sí ọlọ́wọ́n ọba àlá àlìjánná tó máa bè náà wà àwọn sọ àbá aláwọn bèè lọ́dọ̀ ànábì pé àlìjánná yìí kí ni wọ́n fi má gàn bó o ní mímọ rẹ̀ ṣe rí bó o ní búlọ́ọ̀kù rẹ̀ ṣe rí kọ́ọ̀lá ànábì dáhùn lóhùn pé labinatun mimfidọ̀ ẹ̀rọ àlìjánná tá à ń pèsè rẹ̀ kalẹ̀ yìí ó dájú aṣọ rọ̀ọ̀kì lọ aṣọ rọ̀ọ̀kì bò ó yẹn sì máa wá fi irú ẹrù ẹ ọdọbù ọdọbù tó da jù láyé yìí ọdọbù rẹ anábì ní ìbẹnú àlìjánná yìí ó ní àwọn blọọkù ọbẹ blọọkù ọbẹ onímẹ̀fẹ́dọ̀ gbogbo àwọn tí wọ́n ń kọ́lé góòdì fún wọn wọ́n ṣe mọ́tò góòdì fún wọn wọ́n ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n kàn ń ṣe náà ni àwọn góòdì tó yẹ kó lè padà rọ́ọ̀sì tó bá padà yá sẹ́kọ́lì wọn kọ́lé góòdì fún yàn ní wọn ò tí kọ́ ní blọọkù ṣẹlẹ̀ rí wọ́n àyàkún ní àwọn nǹkan blọ́ọ̀kù àbí wọ́n àyàkún láwọn nǹkan tó jẹ́ nǹkan bíi góòdì gbogbo ẹ̀ ni àbí kí wọ́n lẹ̀ mọ́ ẹ la ọlọ́run ní anábìwá muhammad sallallahu alayhi wa sallam sọ pé blọ́ọ̀kù bẹ̀ ó ní fídọ̀ ni ìyẹn ni pé sliver òun ni wàlábìnrin tó ní mi ń dáhà ó ní bákan náà nínú àwọn blọ́ọ̀kù tó tún wà ń bẹ̀ náà àwọn blọ́ọ̀kù góòdì ó wà nínú rẹ̀ wàmílà ha alimisukul adìbà ó ní àwọn símẹ́ǹtì tí wọ́n fi jọ́yìn àwọn blọ́ọ̀kù yìí mọ́ra àwọn blọ́ọ̀kù gold àti blọ́ọ̀kù silver àwọn símẹ́ǹtì tí wọ́n fi jọ́yìn rẹ̀ mọ́ra àwọn kẹ́ ẹ lọ pé àlìmísìkì ni original àlìmísìkì lọ́lọ́run ni wọ́n fi jọ́yìn rẹ̀ mọ́ra wọn. wà á sì bá uha alóòlóho wọlé yakut ó ní àwọn òkúta wẹ́wẹ́wẹ́ téèyàn ó rí nínú ọgbà àlìjáná wẹ́wẹ́wẹ́ wọ́n lè mọ̀ pé òkúta mẹ́mẹ́ wọ́n náà máa kọ́ máa ń fò òkúta dírẹ́sì àwọn àyè kan lẹ́sìn tẹ́kàn àdà àwọn òkúta wẹ́wẹ́ kan síbẹ̀ wọ́n ọkọ̀ bá rẹ̀ òkúta rẹ̀ kí láti mọ̀ òkúta sí síbẹ̀ yà máa tòkúta àmọ̀ tẹ̀yẹ̀ pẹ̀ mọ́lẹ̀ ní hmm. kò túmọ̀ síbẹ̀. àwọn òkúta wẹ́wẹ́ tí ó wà ń bẹ́ẹ̀ ni lòlóhò ni àlóòló ni wàlíyà kóòtù wọ́tòrìbátò ha azáfàrà bákan náà àwọn ìyẹ̀pẹ̀ tí ó wà nínú ọgbà abẹ̀ ní zafarani turari zafarani man dakhalaha anabi lẹni tó bá wọnú àlìjánná ni iye naam ìgbádùn ni ọmọ ìgbádùn wàhálà yẹbọ as kò ní nírì náà ń bẹ kò ní gbígbé sí ayé tó nira yẹni kò ní gbé rárá bó ṣe lè kọ́ mọ́ wọ̀yùkọ́làdù tí èèyàn bá ti wọnú àlìjánná ni yóò mọ bẹ́ńbẹ̀ lọ́gbére ni wàhálà yamut anabi ni kò ní kú bí bá dénú àlìjánná ni anabi sọlá àlùwàsálà ó lásán tá a bá wọ̀ ń bẹ kò ní gbó mọ́ ayé lásọ tí máa gbó bákan náà bí yẹn bá wọnú àlìjánná ọ̀dọ́ láàgbé wọbẹ̀ wàlà yáfónà ṣàbáàbòhò gbogbo ẹni tó bá wọnú àlìjánná àní kò lọ́dọ̀ ńbẹ ọ̀dọ́ náà láàmà wà tẹ́gun ó lè dáadáa àní ìsìjọmọdé tígun rè ní tìlé àṣì ní darúgbó tẹ́gun rè ó ti ṣe kíni tí ó ti wíìkì eléyìí jẹ́ pé lára àwọn oore kan ti ń bẹ nínú ọgbà àlìjánná ni eléyìí. nínú àwọn nǹkan tí ó tún yẹ ká mọ̀ nípa àlìjánà yìí òun ni pé àlìjánà yìí àwọn ará àlìjánà wọ́n ní ibi tí wọ́n ti máa pàdé a máa ń pè ní ọjà ọjà kìí ṣe ọjà o nǹkan wà tó ń látọ̀ nájà lálẹ́ kìámà àní nájà o ó ti yé ànábìkan pè é bẹ́ẹ̀ nítorí pé ọjà láti sábà máa ń so ibì kan náà wà táwọn èèyàn ti máa pàdé ara wọn lálejò náà tá a máa ríra wa téèyàn bá tún wá ríra yàn náà ní àlìlọ nájà o kò sọjà ń bẹ o àmọ́ bá nábì ṣe pé nù tó túmọ̀ sí pé níta nábì gbà lérò ọkàn lò bẹ́ẹ̀ ni àyè ibi tá a ti máa pàdé tá a ti máa ríra wa tó sì pé orí oríṣiríṣi nítumọ̀ ti bẹ̀ sẹ́lẹ̀ ń bẹ nínú hadith tí anas ọmọ malik gbà wá gẹ́gẹ́ bí alimami muslim mẹ́sẹ̀ bá wa gbé jáde nínú tíra wọn wọn ni pé ìnà fìlẹ̀ jannati lasuqan يأتونها كل جمعة. وني ní ń bẹ nínú àlìjánná ọjà kan tó ṣe pé àwọn ará àlìjánná ni wọ́n mọ̀ wá ọjà yẹn ní kulla jum'a ní gbogbo jum'a kò túmọ̀ sí kọjọ jimá táyé o ìyẹn ni pé ọjọ́ kan lọ́gbọ́jọ́ àkójọ tí wọ́n máa kójọ ó ti yé ìyẹn ni pé tí wọ́n máa kójọ bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lóòótọ́ ọ̀sẹ̀ ayé yìí o kò gèsè rú ọ̀sẹ̀ táyé yìí láálò àmọ́ nàbí fi wé jómọ́ gẹ́gẹ́ bíi pé dèdè ọ̀sẹ̀ kan téèyàn máa ń lò láyé àmọ́ pàdé ń bẹ̀ torí wá dàlẹ̀ kí á mà ní kò sórùn náà dípò tá a fi mọ̀ pé ọ̀sán kan wà àbórù kan máa wà kò ní sóru kò ní sọ̀sán tó bá dijọ́ náà lọ́hùn kò ní sóru kò ní sọ̀sán àmọ́ àmọ́ pàdé gẹ́gẹ́ bí ọjọ́ ayé tó sì pa àmọ́ láàrin jimá kan láàrin bí ọjọ́ méje ni láàrin ọ̀sẹ̀ kan ìtànàbí wa sallallahu alayhi wa fatahuburi shamal atẹ́gùn tí máa fẹ́ wá láta apá òsì ayé yóò mọ̀ wá fẹ́ wá fún wọn yóò mọ̀ wá bí atẹ́gùn òjò ó ti yé tí ó mọ̀ tí ò ní já atẹ́gùn tí ó lágbára tí kàn ra mọ́ tutù máyà lára yóò mọ̀ fẹ́ wá fatahathu fi ojú ehin wọ̀tíyà abihim yóò mọ̀ wá fẹ́ lò wọ́n lójú yóò mọ̀ fẹ́ lò wọ́n lásọ kí ni ọmọ wa ṣe bẹ̀ṣẹ̀lẹ̀ tátẹ́gùn yìí bá ń fẹ́ lò wọ́n nígbà tán bá pàdé ara wọn yìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní fayazidaduna husna wa jamala etí ó ti bẹ̀sẹ̀lẹ̀ ni pé àlékún ẹwà yóò mọ̀ jẹ́ sí wọn lásìkò yìí. nígbà tó máa padà sílé báyìí wọ́n padà sọ́dọ̀ àwọn ará ilé wọn lẹ́nu tó já sí pé ní ojú wọn tó ti dá a sí àwọ̀ wọn tó ti rẹwà sí yóò tó tó tutù sí kọ̀dà bíi táyé yìí mẹ́yàn bá jáde lọ sọ́jà láyé àbọ̀ lọ títí òfi wọlé bá ara rẹ̀ ọmọ gbóná ni yọmọ họ́ọ̀tì ni yóò mọ sẹ́gun ni ẹlòmíì ọmọ ọrùn ni míyàn bá jáde nínú ọgbà àlejò náà tó lóun fẹ́ lọ pàdé ibi táwọn èèyàn ti máa pàdé ọba tó wọlé padà báyìí àfa ojú yóò tún máa tutù sí i ni ọyọ́ máa tutù sí i ni òórùn tí ó tún máa jáde lára rẹ yóò tún máa pọ̀ sí i anábì lọ sọ bẹ́ẹ̀ òkè é sàwà la sọ bẹ́ẹ̀ anábì ní fọyàkóòlò láhùn àlóhùn àwọn aráalé wọn àwọn ìyàwó wọn tá a tọ́jú kalẹ̀ fún wọn wọ́n mọ̀ wá sọ fún wọn pé wọlọkọdì ziditun bàdànà husna wajamala ah, lẹyìn ìgbà tẹ ti jáde kó láàrin wa nígbà tẹ tún máa wọlé padà báyìí ah, ah ẹ tún wá dá a sí ẹ tún rẹwà sí ẹ tún fáyìn sí àwọn náà tún máa wá sọ ó ti yé fún àwọn àwọn tí wọn jẹ àwọn tí wọn jára lé wọn yìí náà àwọn náà tún máa sọ pé ah àwa náà tó rẹyìn náà pẹ tó dá a sí ká tó wọlé ẹyin náà tó dá a sí léèyàn ká tó wọlé ẹrí bọ́lọ́hún ṣe máa ṣe fún àwọn tí wọ́n bá ń bẹ nínú ọgbà àlejò náà nù kọ́lọ́mbà aláàkọ́jẹ́ kẹmi àtìyìn náà ká jẹ́ kan nínú wọn. nínú àwọn tá a tó fẹ́ ṣèròyìn rẹ̀ nínú àwọn kan tí ń bẹ lálejò náà a fẹ́ sọ nínú sífàtò gòròfin àlejò náà yàrá táwọn èèyàn mọ àlejò náà wà bó ló ṣe máa rí yàrá táwọn ọmọ àlejò náà wà kọ́lọ́njẹ́mi àtìyìn ọjẹ́ kan nínú wọn ọlọ́run bá subahana wa ta'ala sọ̀nà alukur'an suratul al-ankabut aya fifty eight ọlọ́ni wàlẹ́dínà àmánù ọlọ́ni lẹ́yìn ẹ̀rọ àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wàhámẹ́lú sọ̀lẹ̀ hàt tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa lánàbàwé anahom minalija nagorofa ọlọ́ni àmú wọn jòkó àmú wọn gbénu ilé kan ó ti yé nínú ọgbà àlìjánná lánàbàwé anahom minalija natagorofa àmú wọn gbénu àwọn yàrá kan nínú ọgbà àlìjánná tajari min taatiha al-anharu kholidina fiha tó ṣe pé yóò máa sàn ní abẹ́ àwọn inú ilé yìí abẹ́ àwọn yàrá yìí àwọn akérèmọdò kan àwọn ọmọ àlejàn náà ó sì máa bẹ́ńbẹ̀ lọ́gbére ni ní ìmọ̀ ajurul amilin ọlọ́run ní amandala ẹ̀sán tá a sàn àwọn tí wọ́n ṣiṣẹ́ láyé tí wọ́n kírun láyé tí wọ́n yọ sàká láyé tí wọ́n gbàwẹ̀ láyé tí wọ́n sọ tí wọ́n pàṣẹ dáadáa láyé tọ́ eléyìí jẹ́ yé wa pé yàrá ó wà fún àwọn èèyàn nínú ọgbà àlìjẹ́nà tí ó sì yàtọ̀ sí yàrá tayé bóun ni yàrá yìí ó sì wá rí ó nílẹ̀ nílò àdìsí tí àfáwa ali ọmọ àbítọ́lì bìtọ́gbà wá ọlọ́mùbá wa yọnu sí gẹ́gẹ́ bí alimami ahmed bí wọ́n sì bá wa gbé jáde imam ahmed nínú musnadu wọn àti imam tirimisi nínú sunanu wọn àwọn náà bá wa gbé jáde níbẹ̀ wọ́n sọ pé inna filijanna wọn lànà bí sọ pé ń bẹ nínú àlìjanna àwọn yàrá kan tó rọ zuhuru ha mi ń bùtó ni ha wọ́n bùtó nu ha mi ń zuhuri ha bí bá wọnú àwọn yàrá yẹn ẹni tó bá wà nù lé yọmọ rí gbogbo tí ń ṣẹlẹ̀ ń ta ẹni tó bá sì wà níta náà ní yọmọ rí gbogbo ìtí ń ṣẹlẹ̀ ní inú ilé kò túmọ̀ sí pé àwọn yọmọ mọ̀ wá rí yàn ní ìrì òwò tó túmọ̀ pé àwọn àǹfààní kan lọ́lọ́run fẹ́ yọjá látara rẹ̀ fún wa àwọn pé àwọn àti wà ní ọmọ rí wa nú lẹ́nà àwọn ọmọ rí bá ṣe ń ṣe èsì wọ́wọ́ àwọn òhò ni ó ti ọ̀rọ̀ kíyàn máa àwọn èèyàn ní máa sí òhò ń bẹ̀ hùn ẹ́ ó túmọ̀ sí pé ìgbádùn ti ń ṣẹlẹ̀ nú lé kálukú náà ni ọmọ fojú rí ọ̀dẹ̀ tó wà nú lé náà ni ó tún máa rí gbogbo ti ṣẹlẹ̀ nínú ìgbádùn nínú ta ẹ́ lóríṣiríṣi àwọn àǹfààní tí ó ti ṣẹlẹ̀ fàkọ́ọ̀là àròbí yìí nǹkan náà wọn lágbọ́wọ́ kó tọ́wájú kó tàn nábì yìí ó ní fàkọ́ọ̀là ó wá sọ pé lehman híyà yà rọ̀ṣọ́ lọ́lọ́ àwọn inú ilé tó sọ yìí tó lámàárí ta rẹ̀ láti inú ilé inú àmàárí inú rẹ̀ láti ta tálẹ́ ọ̀jẹ́ anábìíní lè mọ àtọ́ balikálẹ̀ àmà àwọn tí ó nírú àwọn àyè yìí àwọn tọrọ wọn bá dáa láyé tí wọn máa sọsọkúsọ wọn máa korinkorin láyé wọn máa sọrọ bàjẹ wọn ń se wáàsí dáadáa wọn sọ dáadáa jáde lẹnu wọ àtẹ àmà tọ àmà àwọn tí wọn ń fáwọn èèyàn ló ń jẹ àwẹ̀ ń bẹ àbáwí òsì irú àwọn ni wọ́n nírun léyìí wà á dáama sí i àmà àwọn tí rọmọdọ́nà kan tí wọ́n ń gbà bí wọ́n ṣe ń gbà kan tí mi bá tún dé náà ni wọ́n tún gbà kọ́lá tán bá tún rí àwọn àwẹ̀ míì tó tún jẹ́ àwọn àwẹ̀ súnà wọ́n tún máa gbà wọ́sọ́lá lélẹ́hì bílẹ̀ ìlì wà náà sunìyà àwọn tó ṣe kí wọ́n máa ń kírun fọlọ́wọn ọba lọ́gànjọ́ òru wọ́n máa kírun fọlọ́wọn ọba àlá lásìkò tí gbogbo ayé sùn àwọn irú àwọn èèyàn báyìí ní irú ààyè yìí ní ọ̀jẹ̀ tí wọ́n kọ́lọ́mbà àlá kọ́mọ́sàjẹ́ ọjẹ́ tèmi àti yín. ọlọ́wọ́n bá subahana wàtàlá sọ̀rọ̀ fún wa nípa àwọn rọ́gì àlìjánná àwọn àyìn tí wọ́n tẹ̀sán àlìjánná bíbẹ́ di bí ó ṣe rí àwọn nǹkan téèyàn máa fi najú bí ó ṣe rí kódà ọlọ́wọ́n bá aláàsọ débi ké bí abọ́ àlìjánná bí ó ṣe rí gbogbo àwọn nǹkan yìí pátápátá lọ́lọ́wọ́n bá subahana wàtàlá ló ṣàlàyé rẹ̀ fún wa nínú alẹ̀ nínú alukur'an kẹrìm tá a ní máa mẹ́nu bá àwọn eléyìí tọ́ àwa tá a bá mẹ́nu àlìjánná kí làwọn nǹkan ẹ̀sọ́ wa kí sì làwọn aṣọ wa bó o ní o ṣe rí ọlọ́wọ́n bá sọnú alukur'an ọlọ́ni iná láha yóò dùkìlù lẹ́dínà àmọ́nù wa amílù sọ̀lìhà ti jannati tajàrí mìta àti hàlẹ́ àníhà ọlọ́wọ́n ọlọ́wọ́n ọba yóò mú wa àlìjánná àwọn tágbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ tán tẹ̀sí dáadáa tí akérèmọdò wọn mú wàlìjánná kan tákérèmọdò wọn máa sàn lábẹ́rẹ́ ọlọ́ni yóò haláwò náà fi ìhà mí ní asáàwì rọmi zahabin ọlọ́láwọ̀ ọlọ́wọ́n ọba á da wọn lọ́lá á da wọn á se wọn lẹ́sọ̀ọ́ á se wọn lẹ́sọ̀ọ́ nínú àlìjánná yìí mí ní asáàwì rọmi zahabin ìyẹn ni pé àwọn ẹ̀gbà ẹ̀gbà tó ṣe pé látara góòdì ni ó ti wá láfi se wọn lọ́sọ̀ọ́ wọn wà ní sáwọn ọkùnrin lóòótọ́ ńlọgbà ni ọlọ́run ló ṣe kíni ló ṣe léyìí bẹ́ẹ̀ wọ́n lóòlò ha á tún ṣe àlóòlò fún wọn wàlìbáṣohun fi àhàrír ọlọ́run lásọ tí wọ́n mọ̀ wọ̀ òun náà ni aṣọ àríìrí nínú ọgbà àlìjánà eléyìí túmọ̀ sí pé aṣọ táwọ̀ nínú ọgbà nínú àlìjánà aṣọ àríìrí ni nínú àwọn ìtọ́lọ́mọba aláàtún mẹ́nuba nínú àwọn tí ó ṣẹlẹ̀ ni pé àálà àwọn tí ó mọ̀ ṣe bọ̀ yìí sì wá ẹni tí ò ní house boy láyé yóò ní lálìkè àmà tí ò ní house boy láyé yóò ní ní àlìkè ọlọ́run bá aláà sọ̀rọ̀ nípa àwọn tí ó máa ṣe bọ̀ yìí sìn wọn lálẹ́kẹ̀ àmà nínú sọ́rọ̀tò lọ́wọ́kíyà àyà seventeen sí eighteen ọlọ́ni yàtúfò àléhìn wìlìdánù mọ̀kànládùn ọlọ́run ni wọ́n máa rọ kiri ká wa lẹ́ni tí wọ́n máa ṣe bọ̀ yìí sìn wá tí wọ́n máa tọ́jú wa lọ́tún lọ́sì àwọn ọmọ kan tó ṣe pé wọ́n máa bẹ láyé lọ́gbére wọ́n máa bẹ nínú ọgbà àlìjánà lọ́gbére ni bí akiwa bínú wa àbàárí kọ wọ́ká asin mi màáyìn wọ́n máa lọ wọ́n máa bọ̀ pẹ̀lú àwọn kọ́ọ̀bù tí wọ́n máa fi sáfù wa àtàwọn eh, àwọn àwọn àgé tí wọ́n mọ̀ fi tíì sínú rẹ̀ àtàwọn nǹkan tí ọmọ ṣe é mu bákan náà àtàwọn aha tó sì pé àwọn nǹkan tó dùn tó dùn tí ó sì pé ọtí ìtàlìkìyàmọ̀ yóò mọ̀ wà ní inú rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run wá ròyìn àwọn ọmọ yìí náà bí wọ́n ṣe rí ọlọ́run sọnù àyà mi inú sọ́tò lè ń sáni ó ní ìzáàrọ̀ àìtàhùn tó bá rí wọn àsìbètàhùn lòlò àmọ̀ tó rọ̀ ó mọ rò páwọn ọmọ yìí nì ìyẹn bí àlóòlù tá a fọ́n káàkiri làwọn náà ó ṣe rí tó yẹ pé ọmọ ẹlòmíì ó ra àwọn ọsùbọ̀ yìí rẹ̀ ń gbà mí inú rẹ̀ ò ní dùn àwọn ọmọ yìí gan tẹ̀sí máa rí wọn lẹ́gbẹ̀ẹ́ yín inú yóò dùn ni àwọn náà dàbí àlóòlù ni ó ti nínú ayé àmì ọlọ́run ní ka anahun lóòlòhùn macnoon wọ́n dà gẹ́gẹ́ bí àlóòlù tá a tọ́jú pamọ́ síbi kan tó ṣe pé téèyàn bá yọ jáde báyìí ọmọ wo ẹni tó tọ́jú rẹ̀ pamọ́ ni láwọn ọmọ tí wọ́n tún máa tọ́jú wà yìí náà ni tí wọ́n dùn rí ó túmọ̀ sí pé oore ń bẹ nínú ọgbà àlìjáná yìí ah, wọ́n sọ fún wa pé àsìkò ti lọ inṣàlá ọ̀tàràlà àtàbà tó ń bẹ láyé àtúmọ̀ tẹ̀síwájú lérí ọ̀rọ̀ àlìjánná oúnjẹ tá a jẹ lálìjánná ọlọ́run bàálà sọ ntààmú ọlọ́run bàálà ọmọ ẹnu kan gbígbé àlìjánná iye èso bí ó ṣe rí gbogbo ẹ̀ náà lọ́lọ́run bàálà kò ṣe ló ṣàlàyé rẹ̀ fún wa àwọn obìnrin tí wọ́n jẹ obìnrin wa lálìjánná ọlọ́run ṣàlàyé àwọn eléyìí náà bóun àlìjánná ó ṣe rí ọlọ́run ṣàlàyé rẹ̀ kọ́dàrú àwọn orin tá a máa gbọ́ nínú ọgbà àlìjánà ọlọ́run ṣàlàyé rẹ̀ bí kẹrẹ̀ ó ṣe máa lọ tí ó máa lọ gbére ọlọ́run bá àlá ọ ṣàlàyé rẹ̀ fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu tọ́lọ́run bá àlá subahana wa ta'ala tọ́fẹ́nu kan tánàbí náà ṣe ṣàlàyé rẹ̀ tọ́ ṣàlàyé rẹ̀ fún wa kọ́lọ́run bá àlá subahana wa ta'ala kọ́mọ́sá sí wa lẹ́ni rẹ̀ subahana kàlláhùn wa bí amdik aṣáálu allah ilà anta asafika tóbulẹ. alhamdulilah asheikh ibrahim bin salih aganija hafizahullahu waraah ó dàbí pé kí wọ́n má dákẹ́ mọ́ ni bákan náà ó dẹ̀ tún dàbí pé kí gbogbo wa ká wọnú àlìjánná dàrẹ́ ti báyìí náà ni bẹ́ẹ̀ ni a lè wọnú àlìjánná àfi ká kú kó tó dẹ̀ sí pé a kú náà yóò ní àwọn iṣẹ́ tí a ti tì síwájú tí ó fi jẹ́ ká lẹ́tọ̀ọ́ sí ìwọ àlìjánná torí oníkálukú wa ní tó kàn wá kù náà ni pé àwọn iṣẹ́ wo là tá a fi rí àlìjánná wọ̀ kí gbogbo wa ká ṣe alápá ń tètè sí àwọn kan náà bákan náà tí a mọ̀ wípé ó lè ṣokùnfà kéèyàn lẹ́tọ̀ọ́ sí ìyà nínú iná kí a gbìyànjú kí a jìnà sí àwọn nǹkan wọ̀nyí àbí ọlọ́run balikẹ́ọ́lá kí ó fi gbogbo wa ṣe kòńgẹ́ iṣẹ́ dáadáa àwọn tí wọ́n ran ètò yìí lọ́wọ́ àfi ẹ̀mí ìmọ̀re àfihàn sí yín kí ọlọ́run balikẹ́ọ́lá kí ó bá wa bùkún yín. à ń fi àsìkò yìí à ń fi kéde fún wa wípé ilé kéwu mahad umar bin al-khattab wọ́n fẹ́ ṣe hafla ní on the twenty four inú oṣù tí a wà yìí kọ́lọ́mọ balẹ̀kẹ́ ọlá kí ó jẹ́ kí ọjọ́ náà kí ó bá wa láyé tí a bá fẹ́ pè ẹ̀já pè sí orí zero eight zero three two four eight zero six one five habibullahi ibn zakariya ibn sa'ad ọmọ adua ló ń dárúgbé pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabiwa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí tá a gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí madu umaru bunu kọtọ ilé kí tó tó gbangba sùn lọ ilé kí madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ti ṣe larubawa lẹ́nu kéké alukurani sọpọlọ ìdákọ́rùn fún ni lẹ́kọ̀ọ́ ìdádí ìtìdáyé àti sàdáwí. iléeké wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá síléeké láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀. iléeké madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ iléeké tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba pẹ̀lú ìlànà ọlọ́run ọba pẹ̀lú ìlànà